فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته أداء وقف الله أترى يكجف عن محمد sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba tí ó tún kádàrá nínú ọlá nínú àánú rẹ̀ tí ó tún ní kí a máa pàdé lónìí lórí ètò ní ètò wa ètò àlìdáyà léyìí tí ó ń dé sí etí gbọ̀yìn látòrí ìkànnì ti àdàbà eighty eight point nine fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kín ní àkúrẹ́ olóyìnbẹ̀kùn tọ́ èmi ọmọ ya yín abu ayman alhansali ló ti kalẹ̀ báyìí sí ilé agodo láti mọ tukọ̀ ètò yín ètò ọ̀hún ètò àlìdáyà níbi tí a ti ń kà síra wa létí àwọn oníranran àlàyé nípa ẹ̀kọ́ Islam ilé tó jẹ́ wípé tí a bá ní kí a lò ó ká mọ mú lò ká mọ fi sáyé yóò jẹ́ èròjẹ fún aláyé nísàárè àbíjọ́ gbọ́dọ̀ alikiyama abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ìgbélé tí a ti ń wí láti ìwáṣẹ̀ ọlọ́wọ́n ọba àlejò alákòjọ kó fi sínú mizan hasanah ti wà àti àwa tí a wí àti àwa tí a gbọ́ kó sì ṣe wá láǹfààní yawma la yanfa'u malun wala banun illa man atallaha biqalbin salim ẹ̀yin olùgbọ́ wa nínú ilé à ń tẹ̀síwájú nípa ìtàn eléyìí tí ó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú aáwọ̀ eléyìí tí ó wáyé lórí àfáàwa Ali ọmọ Abi Talib àti àwọn ikọ̀ àfáàwa Zubair bin Awam àti àfáàwa Talha ọ̀rọ̀ yìí òun náà níbi tí a gbé dúró ní ìjòkó tí ó kọjá àwọn mọ̀nàfìkì gẹ́gẹ́ bí a ti ṣàlàyé wípé wọ́n lè gbò wọ́n lè yẹ láti máa da iná àlàáfíà láti máa dàrú wọ́n kò wọ́n yẹ wọ́n gbò lẹ́ni tí ó máa fa rògbòdìyàn lọ́tún lọ́sì gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún yín pé inú àwọn ikọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìkòsí kankan nù wọn tí àwọn mọ̀nàfìkì ò ní rẹpẹrẹtìfù tí wọ́n ní síbẹ̀. Si torí wípé bọ́sì wà ní Mọ̀dínà tí àwọn ìyá wa Aisha àwọn afáwa Zubair àti afáwa Tọ́lá tí wọ́n lérò pé gbogbo àwọn tí ń bẹ nínú Mọ̀dínà ẹ̀mí kan ni àwọn ní àwọn kò sẹ́ni tó lẹ́mìí méjì nínú wọn bọ́sì sígun tán lọ sí ìlú Mọ́kà tán lọ sí hajj tàbí múra gẹ́gẹ́ bí a ṣe ṣe ní àlàyé ikọ̀ kan ń bẹ nílùú Mọ̀dínà tán sàtìpó síbẹ̀ bìbà ikọ̀ kan tún tẹ̀lé àwọn ìyá wa Aisha lọ sí ìlú Mọ́kà bákan náà àwọn ikọ̀ kan náà tún ń bẹ ní Basra ní ní kúfà lọ́hùn àwọn ikọ̀ kan náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àfàwà ali ọmọ abi Talib àwọn mọ̀nàfìkì tá à ń sọ yìí wọ́n ti rí pé tí àjọsọ tó bá lọ wáyé láàrin ikọ̀ àfàwà ali àti ikọ̀ àfàwà Tọ́lá àti àfàwà Zubair fa ìnàmọ́ ìtọ́làhù aládìmọ́ ìnà ó sọ ìyẹn ẹni tó jó lórí wọn à ń pè ní anakahi wàhúwa ní rúùsì kọ́tìláṣí usman òun gan ni ẹni tó yẹ pé ó jẹ́ agbódegbà tí ó ṣàmpíọ̀nù níṣàn bí wọ́n ṣe pa àáfàá wa usman ó wá ń sọ fún àwọn ẹnìwá rẹ̀ wípé fàyín kàánà kọ̀dì tọ́láhà yá ní àlíyán máàhùn tí àáfàá wa alì bá sọ wípé tọ̀ kò sí nǹkan tí wọ́n lè lóka ṣe tá à ní í ṣe tó bá jẹ́ wípé nǹkan wọ̀nyí nǹkan tó jẹ́ ń rẹ̀ náà ni bí ọ̀rọ̀ àwa mùsùlùmí bí ó sì jọ kan ìgbà tí ànáháyí tó jó lórí àwọn tàbáyíyà yìí tó jẹ́ ikọ̀ tí wọ́n ti kú pa àfáwà Usman tó rí wípé ọ̀rọ̀ yìí ti fẹ́ yanjú o wá wò wípé à fàyín ìtọ́làhù tí wọ́n bá lọ panupọ̀ pé àjàmọ́ afẹ́pẹ̀sù sọ̀rọ̀ ìtọ́làhù aládìmọ́ hùnà à tó bá fi lè yanjú tààrin wọn orí wa ni wọ́n fi àbọ̀ sí o àfa tẹ̀síwájú àfa ní fatawa tọ́ a kotlat Usman alábàdìl kìtàl fahamilu alamakar tolha wọ́n ní àwọn ikọ̀ ti àfáàwà usman àti ikọ̀ àfáàwà ti tolha àwọn tí wọ́n jẹ́ kọ̀rọ̀rọ̀ sí nínú igun méjèèjì àwọn ni wọ́n dojú ìjà kọ ara wọn fàdọ́nà tolha wà zubair àwọn àfáà tolha àti àfáà zubair àwọn wá lérò wípé anna aliyan hamala alehim wà á ká lábìlì tìfà pé àáfàá wa lì gan òun ló sì gun ogun sí àwọn òun ló kọ́ náwó ogun sáwọn débi pé wà á ká lábìlì tìfà ibi tá a dẹjọ́ fi ọ̀rọ̀ sí ká tó lọ sùn lánàá wípé tọ̀ ká mọ́ jàmọ́ kálukó dó lórí ọwọ́ ẹ̀ ká sì fi ọ̀rọ̀ jọ kan pé wọ́n ti yàǹbá àdéhùn fàdáfàwù àǹfùsì ibi táwọn náà ti wá ń protect ara wọn pé rárá ẹ mọ́ fìyàn kan sí wa ẹ̀ ní hàn wá lè mọ̀ ní wàájámú maskar ali fàdọ́nà aliyu anahum hamalu ali àwọn tí wọ́n jẹ́ àwọn ikọ̀ ẹgbẹ́gun ti àfáwà ali tọ́ àwọn náà dúró lórí pé ẹ ní ti nǹkan fún wa ẹ ní dá wa láàmú àwọn náà ò ní gbà àwọn náà ẹ àní káwọ́ gbéra kẹ́ wá pa wá síbi fàdọ́nà aliyu anahum hamalu ali mu akalu bilisifak àfáwà ali náà tún wá ròyìn pé àwọn ikọ̀ àfáwà tọ́lẹ́ àti ikọ̀ àfáwà zubeid àwọn ni wọ́n yapa àdéhùn àwọn ni wọ́n ràn fi ọ̀rọ̀ síbi tí a fi ọ̀rọ̀ jó sí eléyìí fọwọ́kọ alikitab ó wá fa ìjà láàrin ikọ̀ kínní àti ikọ̀ kejì wàlámi àtàwọn akọ ìlàbàdàn ansala dimahu gezira wọ́n ní àwọn nǹkan wọ̀nyí kò sì dúró títí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ tó fi di títa sílẹ̀ fajarrat fitnatul jamal min ghairi ikhtiyari min aliyin wala min Talha wọ́n ní fitnatul jamal ìyẹn àyè tí wọ́n ti pàdé lọ́dún náà ó wá ṣẹlẹ̀ débi wípé àti kọ̀kínní àti kọ̀kejì kò sẹ́nì kankan nínú wọn tó ní àníyàn wípé mo fẹ́ lọ bá ọmọ ìyá mi jà rárá o ó ṣẹlẹ̀ ní ngẹ́rì ìfìyàrí mi ayé ìyẹn olùgbọ́ anínilé àní a so ó mọ́ ibi tí a ti dánu dúró ní ìbánisọ̀rọ̀ eléyìí tí tó kọjá afá tẹ̀síwájú ó ní ìbùhárí fitna hata sàárọ̀ àwọ̀rọ̀ àwárò ìfitinà òkùrọ̀ wọ́n ní fìtínà ilé yìí iná rẹ̀ ò tí ì kú tán títí tó jẹ́ wípé à iná fìtínà míì tún wá ti kí ni o ó tún wá rú ní ìlú sham ọ̀kámọ́ kánà wàrọ̀ àlùkùlá àyáàdì àbìtìn wọ́n ní ẹgbẹ́ bó jẹ́ wípé àwọn ikọ̀ alákọ̀ọ́kọ́ àwọn náà láwọn mọ̀nà fìtínú wọn nínú sàbà ìyà nínú àwọn àwọn ìyà fàkọ̀dì kánat àyádìhìn tẹ́kọ̀dọ̀ zinada asaura asaliya wọ́n ní ikọ̀ kínní mọ̀nàfìkì ń bẹ́nu wọn ikọ̀ kejì àwọn sàbáyà ń bẹ́nu wọn débi wípé àfàwà àtọ́lá àfàwà tọ́bárí kọ́nàmọ́ba àlékọ́lá kọ́ba ẹni sùn wọ́n ní wàhájà láti sàbáyà àlíyàn anilmọ́kọ́m wọ́n ní àwọn sàbáyà yìí náà àwọn náà ni wọ́n tún lọ jíjà àfàwà àlìpẹ́ rárá ànígbà nkankan wàrtáhàlú bìgẹ́rì ìdíníyì àwọn wá kú ò ní káàmpù àfa wàhálì lẹ́yìn sí wípé àfa wàhálì fún wọn níyọ̀ǹda wípé ó yá ẹ máa lọ kò fún wọn níyọ̀ǹda rẹ̀ àwọn sì pé a ànígbà ìyẹn jẹ́ ni o wọ́n ti ṣe abẹ́ wọ́n ṣe sojú o ànígbà o fartahala fi àtàrihim ìyẹ́kọ́tọ̀ àléhìn amúrọ́ dáàlìkà amúrọ̀hùn wọ́n ní àfa wàhálì wá òkú à jẹ́ tètè lọ bá àwọn tí wọ́n ti sọ pé àwọn tó fẹ́ lọ dá wàhálà mi lẹ́yìn o jẹ́ ẹ mọ́ ètè lọ lé wọn lọ kí ni bá ká wọn lọ́wọ́ kí ni bá tẹ́ wọn lọ́wọ́ pọ̀ lórí àwọn nǹkan tí wọ́n fẹ́ lọ dánwò lọ́hùn ọ̀nà rírí bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ wàlámà alimọ̀ Muawiya tó bìtà haruki aliyu náà ṣáà wọ́n nígbà tí àfáà wa Muawiya nígbà tí ó gbúrò wípé àáfàá wa ali ó ti ń lọ sí ṣáàmù ṣùgbọ́n lílọ tó ń lọ ṣáàmù kì í ṣe wípé ó fẹ́ lọ bá àwọn kankan dà àwọn tí wọ́n ya kúrò lẹ́yìn rẹ̀ nínú àwọn sàbà ìyà ló fẹ́ lọ bá lójú ọ̀nà pé àní mo ní kẹ́ ẹ̀ mọ́ lọ àní mo ní kẹ́ ẹ̀ mọ́ lọ bí àáfàá muhammed náà tún ṣe gbọ́ ilé ìtajà haza wọ̀tajà haza òun náà bá ṣe kí ni o òun náà bá tún pìpìà àwọn ọmọ ogun tiẹ̀ náà wàhálà dàbí náà sí aláràfíjẹ́ ìṣì òun náà bá tún jáde fúnra rẹ̀ lórí àwọn ọmọ ẹgbẹ́gun tiẹ̀ náà wàrọ́gìmọ̀ taharuki safarọ́ ti bẹ́ẹ̀nẹ̀lì farikọ́ìn fẹ́ẹ̀nẹ̀lì amúra lámìyẹ̀sìr aláwìfá ti bẹ̀ẹ̀ náà mọ̀ wọ́n ní pẹ̀lú wípé ọ̀nà tí ń bẹ láàrin àwọn méjèèjì ó ṣe kí ni o ó jìn síra wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí kankan nú ọ̀tún àti kọ̀kínní àti kọ̀kẹta tí wọ́n gbọ́ ara wọn yé fàkọ́dé asọ́rọ̀ àlíyù àlà àkùsí àfọ àlùjọ pé a fẹ́ àlẹ́ gbà bí a ní ní muawiya látọ̀dọ̀ muawiya wà sọ̀rọ̀ muawiya tó alátẹ̀fí ibi kọ̀sọ́ wọn ní muawiya náà sì dùn pé rárá ìgbà kankan a usman ni ó fi mí ṣe gọ́vnọ̀ síbi tí mo wà yìí ní ìgbà títí tẹ́ fi sọ wípé àwọn tí wọ́n pa usman rèé o ìyẹn ní ká kọ́ yanjú tá a bá yanjú yẹn ọ̀rọ̀ bẹ́yà ò ṣe bẹ́yà ìyẹn ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe kí ni o yóò ṣe wá yóò ṣe wá gbórí wọlé àfáàní súnmọ́ tàṣà balkita bẹ́ẹ̀nà tọrọfẹ́ni fi mọ̀kánì yúdà fífi wọn ní eléyìí olótún afa gbọ́nmi sí omi òtún ẹlẹ́ẹ̀kejì láàrin àwọn ikọ̀ méjèèjì ìyẹn ikọ̀ ẹgbẹ́gun ti àfáàwá Ali àti ikọ̀ ẹgbẹ́gun ti àfáàwá Muawiya ní Sham wọn ní eléyìí ó tún afa bí wọ́n ti ṣe gbógun tira wọn bọ́síjọ́ dà ní àyíkan táǹkì ní sifil wọ́n ní kúrọ́bùn kọ́rọ́bùn ní madina ti rúkọ́ àsúríyà wọ́n ní fífín yẹn wọ́n ní lásìkò tá a wà yìí ó bọ́ sí erékùsù àìbùkún tá à ń pè ní orílẹ̀-èdè syria wọ́n ní wàdàrọ̀ tọ́jà alḥarbu ayyaman kánú bẹ̀ẹ́nàhùnmọ́ sijalin wọ́n ogun wá wáyé láàrin ẹgbẹ́ gun ikọ̀ àkọ́kọ́ àti ẹgbẹ́ gun ikọ̀ kejì tẹ́ pé ó dẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tó pé ọjọ́ burúkú òun náà ni ọjọ́ náà abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ọlọ́run bá àlekọ́lá kó jọ kó bá fi gbogbo àwọn sàbí oṣù ọlọ́run kó lọ́ọ́ bá àlekọ́lá kí ó bá sàlékún ìyọ́nú rẹ̀ kó bá ṣe fún wọn. a rí i pé gbogbo ìtàn tá à ń kà yìí kò sí kankan nínú rẹ̀ tí wọ́n á sọ ń bẹ̀ yìí pé àwọn báyìí òun ló fa o tó fà tó fà tó fà rèé o ẹnì kò sẹ́nì kankan nínú wọn tó láníyàn wípé mo fẹ́ lọ bẹ́nìkan jà ṣùgbọ́n àti ṣàlàyé wípé àwọn aburú tí àwọn mọ̀nàfìkì máa ń dálẹ̀ ní gbogbo àyíká yìí tó bá ti wà nìyẹn wọn ò pinra wọn ní ìsọ̀rí ìsọ̀rí wọn ní lọ tán wọn òkè àwọn tó ń bẹ́lẹ̀ tó wọn kan ìpín mélòó ni wọn ìpín mẹ́ta ni wọn ẹ̀jẹ̀ dára sí mẹ́ta ẹ̀yin kan wà ń bí ẹ̀yin kan wà ń bí ẹ̀yin kan wà ń bí tán bá ti fẹ́ máa sọ̀rọ̀ wípé wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ ẹ̀yin ní kẹ́ ti kí ni o ẹ̀yin ní kẹ́ ẹ dàrú ẹ̀yin ní kẹ́ ẹ sọ pé rárá ẹ̀ nígbà eléyìí òun náà ni iṣẹ́ tí àwọn sàbà yíya tí àti wọ́n gbèsè tí wọ́n ṣe níṣẹ́ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n kọjọ kí ọba sàlékún ìkẹ́ àti ìbẹ̀rẹ̀ fún àwọn tàbí oṣù ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam. ودار طرها الأرب أيام كان بينهم سجال حتى توجهت الغلبة للجيش العراق على جيش الشام débi wípé àwọn ikọ̀ ọmọ ẹgbẹ́gun tí wọ́n bẹ ní Iraq àwọn náà ti kí ni wọ́n dojúkọ àwọn ẹgbẹ́gun tí ń bẹ ní ìlú Sham fàṣàrọ̀ amúrúbùnú àfi àlàmú awíyá ayélujáfà òun nàtọ́yì nígbà tọ́rọ̀ yìí gbóná àfàwà amúrọ̀mọ́ àf ó sọ fún àfàwà muawiya yìí pé kíkálukú na quran kan náà sókè alá àti nàtìrìmá kan náà sókè lórí kan fi dá wọn kan fi gún quran kan wá náà sókè wàyàkúlù kan sì mọ̀ sọ yìí pé hádà báyìí náà wà báyìí náà kàn kọ̀dí faniya náà a fàmílì fògóòrò a eléyìí tá a jà yìí tó ó tó gẹ́ẹ́ kùránì yìí náà ni kó jẹ́ fọ́sùlù òun náà ni yóò jẹ́ tí yóò jẹ́ tó lájà láàrin wa dènà sàhákàm fi kó jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí òun náà ni kí á dáwọ́ ogun dúró ká sì padà sínú pé kí lọ́lọ́run bá wí nínú quran ká fi yanjú aáwọ̀ tí ó bá ń ṣẹlẹ̀ yìí torí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí àmù mùsùlùmí làwọn tá à ń jà yìí náà kò sí kèfèrí kankan nínú wa ta wá níwádìí pé ta lẹ́lẹ́bọ ta ní kèfèrí tá à ń bájà níṣe gbogbo àyè náà mùsùlùmí ni wá súnmọ́ kọ́lá amúrúlẹ̀ àmúhàwìyà amúrú náà tún sọ fún wàwíyà pé arísìlì ìlà àlẹ́ ìdí mọ́sáfìn fàdéhùhù ìlà kìtàbílà fi kùránù ránṣẹ́ sí àáfàá ali kó sì sọ fún yín pé à ẹ jẹ́ kí a fi kùránù ká fi kíni o ká fi dájọ́ fàyín lámì yá fàkọ́lá àlẹ́ náà àna áwùlá bìbá àlìkà wọ́n ní ó sọ fún pé tó o bá sọ bẹ́ẹ̀ tó financially fàyínà òun làyà bá lè kà òun náà ò ní sọ wípé òun ò nígbàgbọ́ nu kùránì òun náà ò ní sọ wípé nǹkan míì wà tá a fi dájọ́ ju kùránì lọ wọn ni fàkọ́lá ali ní tí àfa wa ìsì wa ìmọ̀ràn tí wọ́n fún àfa muawiya yìí ó sì bá ń ti bẹ̀ lẹ́ni àfa wa ali mu àfa wa ali náà sọ pé naam ìzá ana aula bìbá àlìkà bàyìnà humna ọ̀bẹ́ni kò kìtàbí là ó ní ah tọ̀ ohun tẹ́ ẹ sọ yìí èmi náà fara mọ́ ó yá ẹ jẹ́ ká fi tààkìm kó jẹ́ wípé àkùránì náà láti kí ni o náà ni a fi dájọ́ àfa tẹ̀síwájú àfa ni wàlámà ìltakọ̀ ìfàrẹ̀kọ́ ni tààkìm wọ́n ní wàlámà kọ́bàlà ìfàrẹ̀kọ́ ni àtàkìm nígbà tí àwọn ikọ̀ kínní àti ikọ̀ kejì tí wọ́n gbà wípé ó yá ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ mọ́ ọlọ́run ọba àlejò ọlá pẹ̀lú pé kí a fi kùránì káfí ẹjú tí ń bẹ ní àárín wa ìtàrọ alìlẹ̀ iraki abá musa al-ashari ará iraq àwọn èèyàn àfáà abu musa al-ashari wà ìtàrọ alìsham amurabun af àwọn ará sham àwọn èèyàn àfáà amurama af mọ̀mọ́sílínà kúlì fàríkọ́tì ń bì sọ́ọ̀ṣù tó yẹ pé kálukú náà ló wá jẹ́ àwọn ikọ̀ kìíní àti ikọ̀ kejì فتوافقوا أن يحكموا بين هذه الأمة ولا يرادها في حرب ولا فرقة wọ́n wá jọjọ ní àjọsọpọ̀ wípé a yanjú ọ̀rọ̀ àlámọ̀ rí àlèhùnmọ̀ yìí pẹ̀lú wípé káfẹnujó ibìkan lórí bí a ṣe jẹ́ ẹyọ kan ṣoṣo. àtàyà àtàsọba síbi pé ikọ̀ kínní àti ikọ̀ kejì wọ́n parapọ̀ tí ò ní sí wàhálà kankan mọ́ tá a sì ní àfi ẹnujó ibìkan pé ali oni ni àkàlífà tí ó bá dé ìjọba tán tó ìjọba bá sílẹ̀ pẹ̀lú argument tí àfáàjì náà sọ wípé tára ìjọba bá sílẹ̀ ìjọba ò lè mú àwọn èèyàn tí wọ́n ti kú pa àfáwà Usman ni wà á tọ́ láti wà fí kọ́tù takim ajala ìtìmáàlì hakamen mudatu samaniyata ashuri wọ́n ní ìfẹ́nukò yìí ó wá bí kó jẹ́ wípé ìjòkó wáyé tó yẹ pé ó wá lọ bẹ́ẹ̀ fódìdí oṣù mẹ́jọ lè táàdà nufus wàtáàdù sùnmọ́rọ́jà wànàbọ́ fi àwa kìbìlì xìlá débi wípé ìjọjọ fọ̀rọ̀ jómi tó rọ̀ọ̀rọ̀ yóò lọ láàrin ikọ̀ méjèèjì tí wọ́n fi fi ẹnu ọ̀rọ̀ jó ibì kan lórí ọ̀rọ̀ yìí. afa tẹ̀síwájú afa ni wàfi ramadan min ami sábà wàsálàfínà ìjìrìyà wọ́n ní ìgbà tó di ọdún thirty seven ní ọdún hijira títà nàbì sọlọsọlá ìsàmà alhakaman fi dáwọ mọsílì dandan wọn ní àwọn méjèèjì wọn papọ̀ àwọn ikọ̀ kínní àti ikọ̀ kejì ìyẹn àwọn mọ̀mọ́sílù àwọn tí wọ́n jẹ́ representative afa abumusa alashara àti afa amurunaf gẹ́gẹ́ bá ìsàlàyé wọ́n papọ̀ wọ́n jọjọ ní conclusion of meeting ìsàmà alhakaman fi dáwọ láti dandan níbi kan táwọn pè ní dáwọ mọsílì dandan wàtàfàkọ́. على أن يترك النظر في أمر الخلافة إلى أكابر الصحابة wọ́n wá wípé ọ̀rọ̀ yìí èyí tí ó padà jẹ́ solution òun náà ni wípé ká fi ọ̀rọ̀ yìí ká fi mọ àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ní àwọn sàádé ẹnu ká fi lọ síwájú tẹ́lẹ̀ pé àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà ìpìlẹ̀ nígbà tí iná yẹn ò tí ì gbóná dé lẹ́bù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ní àwọn sàádé kálukú ló ti fi sẹ́lẹ̀ kálukú ló ti recite kálukú padà sílé kálukú jókòó ti quran wọ́n ń fi pọ́n ka quran wọ́n ń ṣe ìbáàdà láàrin àwọn àtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala wọ́n ń lékún nínú ìjọsìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bàtí ọ̀rọ̀ yìí wá lọ bẹ́ẹ̀ wọ́n padà wọ pé ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí lọ sí ọ̀dọ̀ àwọn sàábé débi wípé wọ́n kí wọ́n padà yan àwọn ṣúrọ́ tí wọ́n jẹ́ àwọn alábẹnugan tó yẹ pé ọ̀rọ̀ yìí òun náà ni wọ́n ṣe kí ni òun náà ni wọ́n òun náà ni wọ́n bá yanjú ẹ̀ débi wípé àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí kò jẹ́ kí ìjọ kan kó wá láàrin àwọn mùsùlùmí lápapọ̀ débi wípé àwọn ará sham àwọn sọ wípé àfàwà àmúháwíyà òun làwọn ń bá ṣe àwọn ará kúfà àwọn sọ wípé àfàwà àlè òun ni àwọn ń bá ṣe àfàwà àlè ọmọ àbútọ́lì àwọn wà ní kúfà débi wípé ìjọba wọn wá wà wà mọ̀kúzà sí ìlú kúfà àti àwọn agbègbè rẹ̀ eléyìí òun náà ni àwọn nǹkan tí ó wáyé láàrin àwọn sàábé ní àsìkò tí à ń ṣe àlàyé rẹ̀ yìí a ìtàn yìí jágùn pẹ̀lú ògbọ́n náà ọba àlékọ́lá àtúbà tún di ìjókòó tó ń bọ̀ àtúmọ̀ tún ṣàlàyé ní ìtẹ̀síwájú a ó sì gbìyànjú pẹ̀lú ògbọ́n ọlọ́run pé lẹ́yìn ìjókòó tó ní bóyá tábà fi rí ìjókòó méjì sí pẹ̀lú ògbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala a tún máa tẹ̀síwájú lórí ètò yìí ìyẹn ni wípé lẹ́yìn ìní ó yẹ ká rí ìjókòó méjì sí tá a fi parí gbogbo ohun tó ní nǹkan ṣe pẹ̀pẹ́ lọ́rọ̀ àfàwà ali ọmọ àbùtọ́ọ̀lì ní ìparí eléyìí tí a fẹ́ kan náà sí nínú àwọn ìtàn tí àwọn òǹkọ̀tàn tí wọ́n máa ń sọ eléyìí tí kò sí kí o tí ò sì fi ẹsẹ̀ rinlẹ̀ òun náà ni wípé àwọn hakamein méjèèjì tí a sọ yìí àfàwà amúrúbùnú wọn sọ táfà Abu Musa al-Ash'ari wọn ní pé nígbà tí wọn ní ìtìfáàkì wípé kàyànjú ẹ wọn náà ti sọ wípé ibi tá a fọ̀rọ̀ sí mi wọn nígbà tó wá dé gbangba wípé àfàwà Abu Musa ashari òun sọ wípé òun yọ àfàwà Ali ọmọ Abu Talib ní khilafa ẹgẹ bó sì yọ ìdà ìkúrò nínú akó wọn ní àfàwà amúrúbùnú wọn sọ pé tọ òun fi àfàwà muawiya bọ òun fi wọn òun fi wọn ṣe khalifa mùsùlùmí gẹ́gẹ́ bí òun ṣe ti idà yìí bọnú àpò wípé eléyìí pé inú àwọn ìtàn táwọn èèyàn máa ń sọ òun náà ló sì gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn àfa òǹkìtàn ṣùgbọ́n adúpẹ́ fún ọlọ́run ọba àlékọ́lá tó fi àwọn àfa onímọ̀ hadith tó fi kẹ́ àlè umar yìí gbogbo nǹkan pátápátá ni àwọn àfọ onímọ̀ hadith ni wọ́n bá wa ti ọ̀pá bọ̀ nípa pé kátírèsì sanadu ẹ̀ ṣé sanadu yìí sólá làáfíà ṣé ìtàn yìí sólá làáfíà ṣùgbọ́n eléyìí tó tẹ̀wọ̀n òun náà ni pé ìtàn yìí kò lálàáfíà alákọ̀ọ́kọ́ sanadu rẹ̀ nkìtọ́ wà nù sanadu ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ̀síríhù ṣàfihàtò sọ̀hábà tìbílì kìyànà ó wà ń bẹ̀ ń bẹ nínú ìtàn bí ìgbà tó yẹ pé èèyàn bẹnu àtẹ ìjàmbá àjọsọ ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ìyẹn ṣàfitì ìjàmbá àjọsọ ibi tá a fẹnu kò sí ìyẹn ṣàfitì rẹ̀ sí àwọn sàbí oníṣẹ Ọlọ́run sọlásọlá torí pé Abu Musa al-Ash'ari sàhábí yunjẹlì Amr ibn As sàhábí yunjẹlì àti Abu Musa al-Ash'ari àti àfa Amr ibn As sàbí pàtàkì la méjèèjì káwá sọ wípé ibi tí wọ́n fọ̀rọ̀ sí wọ́n wá yapa rẹ̀ pé ẹnìkan sọ wípé tọ̀ ntí ẹnìkejì mi sọ wípé òun yọ ali ẹgbẹ́ bó ṣe yọ ìdákùn náà kó tọ̀ òun lọ́dọ̀ tòun o òun tó ń jẹ́ amúrúbùnà òun wá ti muawiya bọ òun fi muawiya ṣe olórí àwọn mùsùlùmí ẹgbẹ́ bó ń ṣe ti ìdá ọwọ́ yìí tó ń ti bọ inú apó àwọn àáfàá ohun kìkan ni wọ́n kọ àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ lẹ̀ ṣùgbọ́n gbà táwọn àáfàá aládìsí tí wọ́n bá tọ̀pá bọ̀ wọ́n padà rí i pé hadíìsì kò lálàáfíà ìtàn yìí kò sì fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tó rinlẹ̀ òun náà ni tí a sọ yẹn wípé kálukú lọ padà jókòó ara rẹ̀ jẹ́ débi wípé wọ́n padà dá ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ àwọn àgbààgbà nínú àwọn sàbẹ ẹgẹ́ bá sọ pé àwọn tí wọ́n fi sẹ́lẹ̀ jọ́ kínní àná tí wọ́n ní a ah, fìtínà ti dé àwọn jókòó sílé wọ́n ń ka Quran wọ́n ṣe bàádà wọ́n yàn fìlà wọ́n ń gbààwẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni wọ́n kó àìrójú pẹ̀lú rẹ̀ so ìgbà tí ọ̀rọ̀ yìí wá dójú ẹ̀ lọ́fọ̀ọ́ pé ẹ jẹ́ ká padà sọ́dọ̀ àwọn àgbàlagbà nínú wa àwọn àgbàlagbà nínú wa onìkan jókòó kan rì tí conclusion lórí ọ̀rọ̀ yìí ogun ìgbóná fìtínà yìí ti kọ́ débi wípé ọlọ́run ọba nìkan ló mọ iye ẹ̀mí tí ó bá fìtínà náà tó bá a lọ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ah ilé ìtasùn rí lónìí ọlọ́run mọ̀jẹ́ sáǹfààní fáńlẹ̀ ọmọ islam ọlọ́run ọba àlekọ́lá àtàwá tí a wí àtàwá tí a gbọ́ kọ́lọ́run kó jọ kó fi sínú mizan hasanat ẹnìkọ̀ọ̀kan wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim tọ́ èmi ọmọ ìyá yín Abu Ayman Al-Asali ló tún kí wa wípé títí di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run bá tá a tún mọ pàdé lórí ètò yín ètò wa ètò àlìdáyà kúnú mu'assalin wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.